ومن سيئات أعمالنا من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله ولا adúpẹ́ fún ọlọ́ọ̀bà nìjọlá gbogbo ọpẹ́ ọlọ́ọ̀bà nìjọlá ni a fi ń tọrọ ní ọwọ́ ọlọ́ọ̀bà nìjọlá gbogbo àṣẹ kí àti ìgbẹ̀ẹ́ wáṣíwájú wọ òṣìṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam kéèkì àti ìgẹ̀ náà kó mọ bá àwọn ará lè òṣìṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam àwọn sàádé àti gbogbo ẹni tí ó bá tẹ̀lé ojú ọ̀nà tó di ṣẹ́lá Muhammad sallallahu alaihi wasallam lákàlẹ̀ kọ́lọ̀bà àdékẹ́ ọláfíkà fún àwọn ọlá títò ní ọlágbàrẹ̀ bó jẹ́ pé Al-Qur'an ọlọ́ọ̀bà àdékẹ́ ọlá sọ̀kalẹ̀ káàkiri dáhùn mọ́ káàfi fi lè máa bá tìtì ọ̀hún káàfi lè mọ ẹ̀tọ́ àti ojúṣe wa fọba dẹ́dà gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ló sọ̀kalẹ̀ àwọn òfin àti ìlànà láti máa bára wa lò tí òfin ní síjà láwùjọ tó jẹ́ pé àwùjọ ọmọnìyàn kò ní jẹ́ àwùjọ ẹranko torí pé láwùjọ ẹranko ẹ̀ kòlùkọ̀wé ọ̀gbọ̀n èyí tó lágbára yóò mọ̀ pa èyí tí ò lágbára yóò mọ̀ pa jẹ àfẹ́ kí àwùjọ ọmọ ènìyàn kó rí báyìí nídìí eléyìí ọlọ́ọ̀bà níkẹlá náà ó la àwọn òfin kalẹ̀ níbi bá ti ma bára wa ṣe tí òfin ní sí gbọ́mi sí omi òtó tí fi sí ní sí ìkùnsínú láàrin ara wa tíjàmbá ti ẹ̀wá ṣẹlẹ̀ báwọn Yorùbá ti máa ń sọ kódà ahọ́n àti ẹnu gan máa ti kíni a máa bára wọn jà kíni tí Islam là kalẹ̀ lọ́nà tí yóò fi ṣe kíni tí ó fi kó àwọn wàhálà yìí kò nílẹ̀ orí sura kan suratul Hujurat Quran chapter 49 lọ́lọ́ọ̀bá lékí ọlábi sọ̀rọ̀ àwọn ẹ̀kọ́ yìí àwọn àdáàbù yìí ipe bá ti bọ́lọ́ọ̀bá lékí ọlá lónìí bá ti bá mi sọ̀sọ́lá lò ti bára wa lò òní eléyìí èyí tó jẹ́ olójú jù tó jẹ́ ológun jù òun làwọn ááyà tọ́lọ́ọ̀bá lékí ọlá ti ń bá wa ti bára wa lò táàfin ní níra sínú táàfin ní kùsínú síra wa kọlọmbà lékẹ ọlákọ̀ tó wà ṣe àkọ́nà àwọn ayà yìí a ní tó bó ti wá ta fẹ́ sọ ó bá mú àkọ́kọ́ lọ́mbà lékẹ lápẹ́ wá sákèsí ipé kò sí pẹ́ nìkan jura wọn lọ torí ọjà a pé tó mo jù láfihàn ní pé kò sí pẹ́ nìkan níbi owó níbi àwọ̀ níbi èdè ní gbogbo ọ̀rọ̀ ilé ayé kò sí pé nìkan jura wọn lọ ibi tá a ti jura wa lọ tẹ́nìkan ò sì mọ̀ ó ní súnmọ́ lọ́wọ́ bá àdíkẹ́ ọlá wa ọlọ́run bá gẹ́sọ̀ ọ̀run suratul Hujurat chapter forty nine verse thirteen ó ní yá ayyuhan nas kódà kò pé mùsùlùmí nìkan yá ayyuhan nas apẹ̀yìn gbogbo èèyàn inna khalaqnakum min dhakarin wa untha adáyín látara ọkùnrin kan àti obìnrin

èèyàn kan olè sọ fún wa péèdì tí Ìsá alayhi salam tó fi ń jọ́rọ̀ ní pé òun ò ní bàbá tó gba àyókù náà gbọ́ra ní bàbá sọ fún pé Adam tó bá ìpìyàn la fẹ́ mọ́lé lórí ni Adam lẹ́tọ̀ọ́ kó jọ́rọ̀ ju Ìsá lọ torí pé la aba qaba'ila nígbàtà wá dáyín látara ọkùnrin kan àti obìnrin kan a wá ṣe ní ìranran ìjọ ìjọ ẹ̀yẹ ẹ̀yà lẹ́ta àárọ̀ kẹba lè dára ìmọ̀ èdè wa yàtọ̀ síra wa àwọ̀ wa yàtọ̀ síra wa ṣùgbọ́n lọ́jọ́ náà bá níkẹ́lá bákan náà ni wa èyàn so lára àwọn àkóní wọ́n ní lára àdítà ìgbésọ̀kalẹ̀ ní pé Bilal ibn Rabah èèyàn dúdú tó wá láti Áfíríkà mìíràn ó wá gun orí ibìkan ló ń pè rún ìkan láwọn ọlọ́gbáwá ní pé ah sáàmọ́ kí òun rí ni kò rẹ́ lómi ìjọkùn nínú ìlọ́kójẹ́ muazzin àwọn afáàkan ní pé látara ilé ìní àyà ìsọ̀kalẹ̀ àwọn míì náà mú nǹkan bí wà pé ṣùgbọ́n in tí àyà ń tọ́ka sínà ní pé èdè èèyàn kò ní gbà àlà wájú ọlọ́run lè kí ọlá kódà kéèyàn jẹ́ àrọmọdọ́mọ ànábì sallallahu alaihi wasallam ní ọba jẹ́ àrọmọdọ́mọ ànábì ẹgbẹ́ fámílì ẹ̀ yóò tí èsẹ̀ sallallahu alaihi wasallam kò wá ṣiṣẹ́ tọ́lọ́ọ̀bá àdíkẹ́ lápá aláṣẹ nílé ayé ń bí wà láìkò ní ṣe láǹfààní rọ̀gbìlà kìámà sọ́run yóò gba ṣe yọ́n disrespect ànábì ni wà láì eléyìí ọlọ́ọ̀bá àdígájà Qur'an torí pé ó jẹ́ baba Ibrahim alayhi salatu wasallam baba ànábì ni yóò sì ọmọ Nuh ọmọ ànábí ọlọ́run yóò ti wọ́ná ìyàwó Lut ìyàwó ànábí ọlọ́run yóò ṣe gíní yóò wọ́ná mọ̀bátà àbí amẹ́lùhú lámúsùrẹ̀ ibi ìnàṣàbùhù ẹni tí ṣẹ́ tí ò bá jó wà lùjẹ́nà ìbátan pẹ̀lú èyàn ní láàrín ọlọ́run bá lè fi ọlá ni yẹn ni pé gbogbo kọ́nu kọ́họ gbogbo tẹ́yìn ó fà lábẹ́ pé mo dájú lọ èmi mo jú òun lójú mi ọlọ́ọ̀bá àníkí lágbára yìí ó fi fagilé ẹlẹ́ẹ̀kejì ọlọ́ọ̀bá àwọn ọ̀dí tí máa ń fa wàhálà láàrin àwọn èèyàn béèyàn bá tẹ̀ ogó tó mo dájú lọ dájú mi ara àwọn nǹkan pé lára àwa ọmọ akùnrin tẹ́ nígbàgbọ́ ìjìtẹ́nìbú kẹfìíràn mìíràn ẹ̀sá ẹ̀yẹra fún ọ̀pọ̀lọpọ̀ ròyíròyí èrò burúkú nípa ọmọ ìyá yín fa inna ba'd adh-dhanni ithmun torí pé apá kan èrò búburú yìí apá kan àbájídá ẹ̀ṣẹ̀ níwájú ọlọ́run bá níkẹ́ọ́lá ọ̀pọ̀lọpọ̀ ọgbà láàrò pé ń tẹ́ni ìgbà ni tí ó sì rí bẹ́ẹ̀ ọlọ́run bá àdíkẹ́ ọlá tẹ̀síwájú ó ní apá kan irú èrò burú báyìí lọ́nà ọlọ́run bá àdíkẹ́ ọlá ẹ̀ṣẹ̀ ni ó ní wà látàjá tẹ̀sù ẹ má tọpinpin ara yín ẹ má tọpinpin ara yín wà láyé dábà àdókùn bá ọ̀bọ̀ ẹ má sọ̀rọ̀ ara yín lẹ́yìn ayuhibbu ahadukum bá rí ìjọba tó tọ́gbé ṣẹ̀ríà ni wọ́n ń lò táwọn èèyàn bá ń dẹ́ṣẹ̀ nulé táàsì mọ̀ tí ò kílẹ̀ sí wa tán gbátà ò oh, wọ́n ń ṣe ṣìnà nulé yẹn ni èèyàn wá lọ yọjú wò ó wá déwájú ọ tó ni wọ́n ṣe mọ̀ mo yọjú wọn ni oní ó ni ló lọ yọjú wò wọ́n níbi tí wọ́n wà so àwọn ẹ̀ṣẹ̀ tí Islam máa ń so kéèyàn spy wọ́n gbé fóònù fóònù lẹ̀ èyàn sáré mú bẹ̀rẹ̀ sí ní ó bẹ̀rẹ̀ sí ní wo ohun tó wà nù ẹ̀ kódà islamu kò lọ́wọ́ sí wala tajassasu ẹ má sọ pínpín ara yín kọlọ́ba gafọ́ alágbọ̀yé ẹsẹ̀ wala yaghtab ba'dukum ba'dan ẹ má sọ̀rọ̀ ara yín lẹ́yìn torí ànábìsọ̀ sọ ìgbà tó wá sọlé ìtàn wá ìgbà tó lọ́wọ́ ìtàn ó wá fi nǹkan kan fi ó ní bó ti jẹ́ pé ẹ̀ ní nífẹ̀ẹ́ kẹ jẹ ẹran ọmọ ìyá yín kí bá ṣe pé gbà wà láàyè tó bá pé kéèyàn jẹ́ ẹ̀ ní sèyí ó kórìíra kó wáyé pé ọmọ ìyá tá ni wọ́n wá gé ẹran ẹ̀ fún yàn bí yóò sì kórìíra àti jẹ́ bẹ́ẹ̀ náà lè lú ẹ kéèyàn kórìíra ìsọ̀rọ̀ yàn ní ẹ̀yìn kí ni láń pè ní sọ̀rọ̀ bima yakra bima fihi kíyàn sọ tí ó tí ọmọ èèyàn yẹn ń ṣe láburú nǹkan yóò dòdò ní ló tọ́ lẹ́ni yìí ń ṣe nǹkan yìí èèyàn wá sọ lẹ́yìn tó pé tẹ́ni yìí bá gbọ́ ilé ó bàjẹ́ ní ọ̀rọ̀ tó wá pé nta gbọ́ ni tá àṣọ isk làwọn àfa ń pè lé yìí tó wá pé nǹkan yìí ò tẹ̀ wá síbẹ̀ akọ̀ gbọ́ àwọn náà ń sọ káàkiri so ṣẹ̀rí ò fẹ́ kíyàn torí pé tó èyàn ó gbọ́rọ̀ ilé yóò sọ fún ilé yóò gbọ́rọ̀ ilé yóò sọ fún ilé yóò sì dàrẹ àwọn èèyàn rú ọlọ́ọ̀bà lẹ́kẹ́ọ́lá kò fẹ́ ká ṣe lè fàájì ní kọ́lọ̀bà gá fún alágbọ̀yé ẹ̀sìn àwọn àyè kan wá wà tí ṣẹ́rí fún nígbà láàyè láti sọ̀rọ̀ èèyàn lẹ́yìn àwọn àfáàkà bí ọ̀nà bí márùn-ún àbí mẹ́fà ni díẹ̀ nú ni yóò bùkátà kó dárúkẹ tó ṣe nǹkan yìí ẹni wà bẹ́ẹ̀ sí ń bẹ̀ eléyìí iṣọ́ rẹ̀ yìí gẹ́gẹ́ náà mustaphin ẹni tó fẹ́ bèèrè ìdájọ́ ẹ̀sìn nǹkan bá ìṣẹ̀lẹ̀ sí mi lágbára ṣe nǹkan bá ìsí mi kí ilẹ̀ rí sí yóò bùkátà kó sọ tó ṣẹlẹ̀ eléyìí náà kìí ṣe ọ̀rọ̀ ẹ̀yìn ó tàzír ìyàn fẹ́ kìlọ̀ fún ni bóyá kìlọ̀ ẹ̀sìn gbé tó ẹni yìí tó gbé dání ẹ̀sìn kìí business pẹ̀lú ẹnìkan a sì mọ́ pé tó ẹni yìí bí 419 ni a bùkátà ká kìlọ̀ tàbágbótó ẹni business yìí díkan náà obìnrin ṣọ́bò jíṣẹ́ lásìlọ́sọ́lá ó ní àwọn èèyàn báyìí báyìí wọ́n kọnu sí mi kí ló rí ta ní kí n fẹ́ nu wọn àrínsọ̀tọ́wọ́ bẹ̀rẹ̀ sí ṣàlàyé fún lẹ́yọkọ̀ọ̀kan ó ní àmọ́ abu jam ọ̀dọ̀rọ́bù mi abu jam òun máa ń lu obìnrin wọ́n fẹ́ àmọ́ muawiya fàṣọ olókùn lámẹ́rẹ̀ lẹ́hù orí muawiya tó náà kọrin sí ẹ má fẹ́ kò ní tẹ́kí ẹ fẹ́ lágbájá ọmọ lágbájá irú àwọn àyè yìí tí wọ́n máa ń wa kódà ọ̀ràn yẹn ní fún wa láti sọ ń tá a nípa ẹni lásìkò gbà kọ́lọ̀ bàjọ́ fún lágbọ́ yẹn wọ̀tà àríyìn afẹ́ júwe nìkan tẹgbẹ́ a bá wá àníri júwe eléyìí fún ní so àwọn ọ̀rọ̀ bíi mẹ́fà báyìí àwọn ṣàlàyé pé kò sọ lẹ́yìn lẹ́yìn àdìgá tẹ̀síwájú lára tí máa dá wàhálà ni kódà àwọn ilé àwọn èèyàn ṣe wélé fún Aisha radallahu so wọ́n pè ní hadithu ifk hadith ọ̀rọ̀ tó gùn ni ṣùgbọ́n ká gbọ́rọ̀ ìkàwà gbà abẹ́ni ti sọ ilé ìṣẹ̀rẹ́ islamu fẹ́ ọlọ́ọ̀bá kí a sọ ní súra kanáà suratul Jurat Quran chapter 49 oní yá ayyal ladhina amanu akùnrẹ́tẹ́ nígbàgbọ́ in ja'akum fasiqun binaba'in fatabayyanu bẹ́ni kan bá gbẹ́rọ ìwà báyìí fatabayyanu ẹ fi díẹ̀ múlẹ̀ wá díẹ̀ torí kí ni àǹtùsíbò kó mọ́mí jahalatin torí lábá gbọ́rọ̀ tẹ́ni ìsọ táàfìdí ẹ̀ múlẹ̀ a sì bẹ̀rẹ̀ sí ní fi wùwà á sàbò sí àwọn èèyàn lórí àìmọ̀kan fàtúsíbò kó mí alàjà fàtúsíbò a padà bánújẹ́ táwọn òpótò irọ́ ni ẹni yìí ló padà pa so kódà kwẹ́kwẹ́ nìyí àmọ́ mọ́ irọ́ ó wá gbérò fún wa ọ̀rọ̀ yẹn ti ní pé ká pé ṣe bí nǹkan ìṣe bó ṣe lè léyìí eléyìí ọlọ́ọ̀bà àdìjá náà ṣe kíni ó ó bàbá ń jà ọlọ́ọ̀bà ó gbogbo ọ̀nà ó gbogbo ní ولا نساء من نساء عسى أن يكن خيرا منهن oni ẹ gbọ́dọ̀ fi ayé ṣe ẹ̀yẹ́ o ẹ gbọ́dọ̀ tàbùkù ara yín láyé sọ àwọn afánibé tó gbé tí ó fi ọmọ làkejì ẹ̀ ṣe ẹ̀yẹ́ ó ti wo kó ń dájú lọ ni ó lè jẹ́ ìwà ẹni ó lè jẹ́ bẹ́ẹ̀ ni tẹ́rí kódà ìkan náà hamazat onígbà obìnrin yẹn kúrú kí ẹgbẹ́ yẹn kọ́ kúrú àbó ga jù eléyìí náà islam ebú lakàtí ọlọ́ọ̀bá àdíkẹ́ aláìsíra rárá àgbọ̀dọ̀ ṣe ẹni táwọn ti ṣe ẹ̀yẹ́ yìí ó súnmọ́ kó dáa jù wá lọ́wọ́jọ́ ọlọ́ọ̀bá àdíkẹ́ ọlá èyàn lè má dùn wò ó lè má dùn rí ṣùgbọ́n wájú ọlọ́ọ̀bá ṣẹ́flam ní gbára èèwọ̀ ni alhamdu bilfin ilé afọwọ́ṣe afaraṣe afojúṣe tó gbé kìí ṣe gbogbo àláwọn bí ẹnubú lẹ́gbẹ̀bẹ̀nubú yàn àti ìfẹ́nubú àti ìfarabú ṣẹ̀rẹ́ islam fẹ́ kí èèyàn ṣe ayé ọlọ́kọ̀kọ̀lá ní ilé wọ̀lẹ̀tẹ̀lẹ́ ẹni tí ò bá wá túbọ̀ lẹ́yìn ìgbà tó bá gbọ́ àlàyé yìí ó ọlọ́ọ̀bá àdíkìlá ń gbé fa òlá ìkà ọmọ bọ̀ọ̀lì mú àwọn ilé àwọn alábòsí ká má sọ̀rọ̀ aróòkọ kókọ yìí tó bá yẹ pẹ́ ni yìí ò yọnu sí tó bá ní lára àwọn tàbí ṣùgbẹ́ orúkọ tó kọ́mọ̀nà àbú rẹ̀ ra bàbá olóngbò kìí ṣe orúkọ tọ́sọ́ tẹ́ni ìbáyọrún tó kọ yìí tó kọ yìí ò sì ní ìròyìn tí ó dá nínú tó ṣẹlẹ̀ òfagilé tó kù sí láìsí so tó bá ń pè yàn ní ikú nísìn orúkọ burúkú ni ẹ̀kùnrin kí ẹ máa jẹ́ orúkọ kí ẹ máa jẹ́ ikú orúkọ burúkú ni àbí wọ́n kọ́ máa pè ní mọ̀njú mọ̀ndí ẹ̀ french ni ìtumọ̀ ọlọ́run ni ìyẹn jẹ́ orúkọ bẹ́ẹ̀ àbátàrà ìlú so àwọn boys máa ń jẹ́ ẹ̀nà orúkọ burúkú ni àwọn yẹn kódà kí ẹ̀yọ́ ló sì yẹn gbọ́rọ̀ jẹ́ orúkọ burúkú bẹ́ẹ̀ so tó bá yẹ pé tó orúkọ ẹjọ́ fi sọ yẹn yẹn kò sí láì fi ń bẹ̀ tó eléyìí àbí tó pé wọ́n fi ń sọ bẹ́ẹ̀ nìyẹn ṣe rí tẹ́ni yóò sì tí ò sí nǹkan yóò bá nú jẹ́ ilé ìkùsí láìsí mbẹ̀ ṣùgbọ́n tó ní ìbá sọ pé mi ò yọrú sórúkọ tẹ pè mí yóò ọ̀nà yẹn ni àgbọ̀dọ̀ pẹ́ ni ní orúkọ mọ́ kọlọ̀mbà àdìkíọ́lá kó fún wa ní àgbọ́yé ẹ̀sìn bá tí wá ká gbọ́ nǹkan ìkalẹ̀ ọmọ èèyàn ní wá ìjà sì máa ṣẹlẹ̀ tíjà ṣẹlẹ̀ láàrin wa gẹ́gẹ́ bí mùsùlùmí kíláàsì ọlọ́ọ̀bà àdìkíọ́lá wa dájúdájú àwọn mùmìnì ọmọ ìyá ni wọ́n ọmọ ìyá tẹ̀sìn tí nǹkan bá ṣẹlẹ̀ láàrin wọn a gbìyànjú àti tún àárín yẹn ṣe táàsì sí déédé pẹ̀lú àtúnṣe yìí ọlọ́ọ̀bá àdíkẹ́ ọlá kó tó mú ayẹlé wa ó ní tíjà bá ṣẹlẹ̀ láàrin mùsùlùmí méjì ó ní wa ìtọ̀ ìfàtání minal mu'minina tẹ́tẹ̀lù fa'aflihu baynahuma tabarijọ mùsùlùmí méjì tí wọ́n bára wọn jà ó lè má jẹjọ ó lè jẹ́ èèyàn síra wọn ó lè jẹ́ ìlú àwa tí àfinújà yìí àwa jòjókò àpẹ àwọn méjì pé kí ni tó ṣẹlẹ̀ àwa gbìyànjú àti yanjú ẹ̀ tàbá wá yanjú ẹ̀ ẹlòmí máa yẹn láṣẹ jù ṣẹ̀yà islam pé ọlọ́ọ̀bà gẹ́gbẹ́ fa inbogot ìdáhùnmá ẹlẹ́lẹ́kọ̀ọ́ lẹ́yìn ìgbà tá a parí ẹ̀ sẹ́pẹ́ ìwọ ló jàre ìwọ ló jẹ̀bi àti pé ìwọ ni ṣùgbọ́n nìkan bá ti ń sọ pé tó ẹ kí ní ìtó bẹ́ẹ̀ náà ló ń ṣe kí ní ló ń dákun ọlọ́ọ̀bá àdíkẹ́ ní pé fa'inbazat ìṣìdáhùn al'ukra fàkọ́ọ̀tì ìlú lẹ́ti tẹ́bùrí hàtẹ̀tẹ̀fí à ilà amìrìlá ìgbàta parí ẹ̀ wọ́n tún bẹ̀rẹ̀ sí ní kọjá àlà ọlọ́ọ̀bá àkẹ́ ní pé gbogbo yẹn wá parapọ̀ ẹjọ́ bá ẹni ẹ parí ìjà yìí láàrin wọn pẹ̀lú déédéé wa aqsitu ẹ ṣe déédéé o inna Allaha yuhibbul muqsitin lúpọ̀lọ́ ọba àlékiọlá ó nífẹ̀ẹ́ àwọn tí wọ́n ṣe déédéé kọ́lọ́ ọba àlékiọlá kó tún wá ṣe ọlá síbi lágbàá الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده محمد عبد الله صلوات ربنا والسلام عليه وبعد Our khutbah today centers on social issues, especially as regards conflict in the community of Muslims. So the same way Allah SWT sent down the Quran to address issues of divinity in issues of belief and act of worship is the same way the Sharia has been revealed to regulate our conduct as human beings, the ways and manners with which we deal with ourselves. So Allah SWT revealed an entire surah in Surah Al-Hujurat, Quran chapter 49. This surah deals extensively with how we relate to ourselves. It talks also about the manners of how we relate with Allah and His Messenger. But what concerns us most is about how do we as Muslims relate to ourselves. So I've taken up portions of this verse of this surah. I've not arranged them the way they came in the surah in itself, but arranged them in a way and manner that suits the way I want to deliver the khutbah. First and foremost, Allah makes us realize in this, in this surah that there is no distinction for a person over the other. You are not better than somebody because of your race, your class, your rich is poor. It is not, it doesn't mean you are better than him. The way you look, it doesn't mean you are better than him. What makes us better than the other is the fact that we fear Allah subhanahu wa ta'ala. In the sight of Allah, we are all equal. The only distinction is, is in how close you are to Allah subhanahu wa ta'ala. And we don't know it. At times you may assume that the imam discussing which is better than you, but you don't know. You may be better than the imam. Because at times somebody may be saying something outside, and what it does indoors is far worse. So when they praise people, who people feel are very good, Abu Bakr Abdullah when they praise them, you are so and so, you say, Allahumma, la tu'akhidni lima yaqulun. Oh Allah, do not hold me to account for what they are saying. Waj'alni khayran mimma yadunun. Make me better than what they assume I am. Waqfirni ma la ya'lamun and forgive me what they don't know about about you. So the person who is listening to the khutbah may implement the content of the khutbah better than the person who is what who is saying it. So apparently we may see the person better than us, but in reality, in the sight of Allah subhanahu wa ta'ala, we may be better. So the only thing that makes us different is how we see Allah subhanahu wa ta'ala. The extent to which we fulfill what Allah wants from us. And we don't know. We only assume scholar says, Inna akramakum indallahi atqakum. The best among you is the one who is what? Who is the most God-fearing. So when somebody comes to us and the person wants to marry our daughter or marry our son, we don't say, where are you from? Which country do you come from? What's your tribe? What's your race? We do not say this. What we want to know is how religious is that person. This is what we consider. This verse nullifies all distinction based on race, on class, on language, on race, on barriers. We do not know in, in, in Islam that somebody is, an, is better because he's an Arab or is related to Muhammad. It is, not a criteria of being good. Or somebody is Hausa or Yoruba. We don't know this. in Inna akramakum kullukum min Adam. We are all from Adam. Wa Adam min Surab. And Adam came from the dust. Allah says, yeah, one of the, the second point, uh, one of those things that leads to crisis amongst Muslims is for us to suspect it. Suspicion, the Sharia frowns at it. Allah says, Ya ayyalladhina aman. Oh, you have faith. Ishtanibu kathira min al-dhan. Stay away from a lot of suspicion. What you do not know, it may likely be false. For you to build your decisions your actions and inactions on what you suspect your brother of doing, the Sharia does not agree with it. Allah says, وَلَا تَجَسَّسُوا Do not spy on one another. In an Islamic state, it is not allowed for the government to tap our phones, to tap our our our our our, uh, our activities on social media. When somebody closes his door and locks his window, what he does inside is his business as far as Sharia is concerned. If somebody goes and peeps into a person's house and said, I saw them drinking alcohol, or I saw them fornicating, and it comes to Sharia court, we flog him. Why? Because Allah says, well, Allah suggests, do not spy on one another. Even between spouses, within husband and wife is not you don't take your husband's wife and then start uh, uh, spying on what on his activities same thing for the wife may Allah assist us ولا يكتب بعضكم بعضا do not backbite each other أيحب أحدكم أن يأكل لحم أخيه فكرهتموه Allah said do not backbite one another because backbiting is like you eating the flesh of your dead brother in the way you would hate the way you, do, you would not want to do it the same way you, you should hate backbiting. And the message of Allah defined backbiting for us. He said, Dikruka akaka bima yakra. For you to mention what your brother will not like behind his back. Somebody asked, in kindness, ahihi mazakam. What the brother said is true. He said, if it is true, that is backbiting. If it's not true, that is slander. فَذَلِكَ بُكْتَانِ وَهَذَا أَشَدُّ وَشَرُّ This is what. So we do not mention uh, what our brother will like behind his back, except we are complaining. This person stole my property, that is not backbiting. Unless or except we want to seek for a religious verdict that, okay, somebody did so and so to me, what should I do? Or we want to complain. Or this person is popular, somebody who drinks alcohol and falls into the gutter, everybody knows him that is somebody who drinks alcohol. This person, we are not backbiting if we don't know about him. The person you are saying, somebody who falls into error and tries as much as possible to make amends. We are not supposed to go around and backbite the person. May Allah SWT give us the firm understanding of his decision. Inna Allah tawab rahim. Very Allah SWT accepts repentance and is merciful to us. Allah says also, one of those things that causes crisis is for you to take news, to listen to news from somewhere or somebody without verifying the sources. Allah says, In ja'akum fasikum bin naba'in fatabayyanu wa fi qira'atin fatathabbatu. You must validate the source of your news before you believe it and before you spread it. And some, most, most times now, even the, we even have spread it before verifying. Before we believe it, we are supposed to verify. Not to talk of spread it without having believed. Because oftentimes people lie, spread false information, and mislead us into hating people we are not supposed to. Allah says, Ya ayyuhalladhina amanu, la yakfar qawmin min qawm. Do not make jest of one another. Don't make jest of him because of his character, because of the way he may be short, he may be tall, he may, he may, he may be an albino. Because, don't make jest of people because of what Allah SWT has given to them. One of the words of the Prophet described the woman as being short. She, she, she did it with her hand, that she, she short. And Prophet of Islam did not like it. It is not permissible for us to abuse people, either verbally or non-verbally. Sharia frowns on this. وَلَا تَلْمِزُوا أَنفُسَكُمْ Do not abuse yourself. Wala وَلَا تَنَابَزُوا بِالْأَلْقَابِ Do not give yourself bad nicknames. If the person like the nickname, no problem. And as much as the nickname does not contradict the Sharia, fine. If it's a bad nickname or name that believes that belongs to people we know, somebody having the name Fir'aun, it's a bad name. Fir'aun is a bad name. Or, so what's your name? Say, my name is Abu Lahab. No, these are bad names. Share fans of this name. Or he calls himself God. Or he calls himself Ra. There, is, there was a, uh, uh, a, one of these uh, uh, area boys that, that, that has the name Sati Ramani. It's a bad name. You're sharing name with Allah subhanahu wa ta'ala. It, it is not allowed. So if the name is not bad in itself, and the person does not frown at it, fine. But if it is bad, Allah says we should not, we should not uh, allow it. And finally, even with all this precaution, crisis happens. What do we do as Muslims? We sit down to settle it. We will not hold the hand of one for the other. The Messenger of Allah said, Unsuru akhaka zaliman aw mazluman. Help your brother, whether he's oppressing or he's being oppressed. And in the companion said, we know if he's being oppressed, we know how to assist him. How do we assist him if he is the one oppressing? The Messenger of Allah said, Khudu ala yadi. Hold him, stop him from oppressing. So we sit down with them and then we find a way to make amends, to reconcile with them. However, some people will always go to extreme. So we made amends amongst them. We try to reconcile them. But one person is still aggressive. Allah says, فَإِنْ بَغَتْ إِحْدَاهُمَا عَلَى الْأُخْرَى However, if one is still aggressive and is oppressing the other, فَقَاتِلُوا لَتِ التَّبْغِي حَتَّى تَفِيَا إِلَى أَمْرُ اللَّهِ And this one is the oppressor will now all come together to fight him until it comes to what we have decided. Allah Ta'ala told us that when we deal with people, we deal with them in justice and fairness without being uh, attached to one because he shares the same tribe with us. He shares the same race with us. He shares the same language with us. We do not care. What concerns us is an act to be just and fair. May Allah subhanahu wa ta'ala give us a firm understanding of the day. Inna wali